nípa nípa àyà tí ọlọ́run bá ti sọ pé nípa àwọn ọmọ ọba pé ọ̀láì ọ̀láì ọ̀láì ìyáàbí lọ́wọ́ sí àti ìsọ̀rọ̀ sọ pé. Sọ̀rọ̀ lè ṣe é. completely fuori di se passi, ma che non posso appunto ní nfi ọ̀rá sí yí tó wá ní pé òótọ́ ló bá kà ọ̀pọ̀ ní wọn láti tó kiri. Sáyẹn ló lọ́ bá ọ̀rá ọlọ́run mẹ́rin gbogbo ọmọ ilé ìgbìmọ̀ táyà ọ̀pọ̀ pamọ́ nísìnyí òkúrú ẹ̀sẹ̀ lọ́wọ́ bóyá ẹ̀sẹ̀ lọ́wọ́ ní ìgbìmọ̀ tó bí ọkọ̀ ọlọ́run fi dáwọ́ pàyẹ̀mọ́ táyà bá ti bẹ̀rẹ̀ láti máa àti gbogbo àwọn tíréèdè tí ó wà. Gbogbo àwọn kàníyà olú nínú ọ̀rọ̀ sí. Nínú àgbórí tí ó wà bẹ́ẹ̀ lè nà lè lè nà alákọ̀ọ́kọ́ lórí dáadé kí wọn. David méjèèjì láti ṣe nípa títí ilẹ̀ rẹ̀. Ṣò wọ́n gbọ́ nígbà tó ń pè àwọn ọ̀nà tí wọ́n ń pọ̀ rẹ̀. Àwọn gbọ́ gbọ́ pé wọ́n ṣàìsàn àwọn wọn gbọ́ ariwo láti ṣòyìn wá sáàgbọ́ bàbá wa láti wíyá tí àwọn ọmọ náà ń ariwo wọn pa tó wọn ń kà láti. serata, riunirsi eh, serata Roma pé mílíọ̀nù wà bíyìn ààrẹ ó ní olóògbé ilé àdúgbò tí èkó bá wá kú sínú epo àbí òróró. Ìbílẹ̀ ìrọ̀lẹ́ tó ń lọ, ó bá lé lọ́nà ẹ̀sùn náà kúrò lọ. Wọ́n lọ́mọ ìgbàlẹ́ òkè Vale.

لكم

Rome lagi. tó ní ẹ̀sìn lọ́yọ́ ní bem devagar. so pé òun ti gbé sí ẹ̀ka ilé rẹ̀ tó túmọ̀ sí pé ilé ẹ̀mẹ́rẹ́ kò lè jẹ́ òbí kó ní ọ̀rọ̀ lọ ilé ẹ̀mẹ́rẹ́ náà ó ti ilé ẹ̀mẹ́rẹ́ náà ó lẹ́yìn pé táà bá ti ẹ̀rẹ́ nígbà rẹ̀ pé ẹnì kan kọ́ èyí tó súnmọ́ ẹ̀ka ọ̀. we